الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجلد والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مجبور علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيب بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يقوم رجال الحمد لله dawa كي ayambo muri uchiye tena ri ana muri يا كاكا أنا mwoli ya kaka anabai muhammad sallallahu ọ mebi ozira ihe n'ọnyị bebe nkụzira ya ebe ọnọnya mechie ọnị madina ịdazọnya ahụ arụdọ na-enye ere danya ni bọbọ koko ni ana adịghị iri dị aka ka nnebi ọdịrị mara madina ma mi ɔba aba hihi jira ni madina ma ma ɔba akɔra abi na ni jozi hijira yi mɛ ɔba na ma ni dɔnya ni sɔɔba de ma ni makan ɔnya na ɔhyɛ anoozi etu dɛ ahe alaboa dɛn kata kɔnya ni. enye ya anyị onye na-osu ozi anaba muhammad sallallahu na-ekọ na ere ọrụ ihe onye na anaghị ụmụ aiman ọnụrị ụnọ nyani ozira ya ọhị akụzira ihe na ọgbọ n'ọnụ ọnụ ntụ ogbori iyi ntụ ogbori ɛda na osu otu ada na ɛna ha onyanu n'otu yi na ɛhɛ ɔnɔ ɔnɔ wɔta ba de zikwe ya n'ezi la na n'anya n'ọrụ onyanu ma ama isu na ɔrɛ zizɔ ntu omu yi kwa deere ka hɔ na ana ano na ɔrɛ zizɔ ntu omu yi kwa ɛdɔ ka ɛwɔ muhammad bɔ n'ọrụ bọ́nọ́rọ̀ ẹ̀wọ̀n òsìlúbọ̀ òsìlúbọ̀ ẹ̀yìn máa yìí anú mi rán lára mi o n tó mú rí lọ́wọ́lé máa ká ní iṣẹ́ oríwọ́n yàn ń mọ̀ àìmà lọ́kẹ̀wà wọ́n yàn ọba bẹ̀rẹ̀ mọ́ yàn aisha rọ́dẹ̀ ini hadis ọmọ bọrẹ ọbẹ ini hadis ọmọ kò mórí ọwà náà họ adó ntó mórí àfọnyó ntó mórí ọwà náà háyọ ntó mórí mèrè èyí mú tó àká dọháyọ dọhẹ náà ẹyìn wọn náà ẹyọ dẹ ní dọwọ alimami kutubi dɔnna ka an yɛrɛ ma nin ka ɔmɔri ne ore so ntu ɔmɔri mi na ɛbɛ sɔ kɔɛtɛ abi ɔgbanya vana vana nanana daya mɛ turɛ turɛ turɛ turɛ ɛyɛ e mɔ n'ofe va yɛ koro ɔmɔri sɛ tɛtɛ. sɔlɔlɔ alayhi wa sallam. dẹ́wọ́ aṣọ àjẹ́nìka kàkà kò ọ̀há ọ̀há bá mi ní su ọ̀họ̀nyẹ́ mi ní sukọ̀ ẹ̀tẹ́yọ̀ ẹ̀ẹ́dọ́wọ̀ ẹ̀dí ìmẹ́ ẹ̀ẹ́dọ́wọ̀ kẹ́ẹ̀dì sẹ́nà ẹ̀wọ̀ra mọ́ ọ̀dọ̀ kàṣọ́wọ̀ ìlú kọ́ ọ̀ra mẹ́ afirika wà ní kùrọ̀hán ubi

kakashi mmiri ogo ọ Adam ọrọ ya na kwete then ọba church ya ka obodo ọ na ọrọ ya na kwete ya sakụkọ ma aje kaka ni ba ọrụ ana meka alhafiz shamsuddin nasiruddin dimashqi daa ka ni kai هب الله النبي مزيد فأحيا أمه وكذا أباه لإيمان به فضلا لطيفا فسلم فالقديم بأبا قدير وإن كان الحديث به ضعيفا هب الله النبي مزيد فضل أقومري أمر أشتر بان أمر ينتمري أسمنتمري على فضل وكان به رؤوفا bẹ́ẹ̀ ìka tó rẹun tó rẹun ọmọ yẹn náà bẹ́ẹ̀ ìka tó rẹun ẹ̀fún rẹ̀ tóra ó mú ní àmì ẹ̀ yọ ló mú níbọn náà yá ń balẹ̀ yọ fáhàyà ọmọ fún wa kẹlẹ àbáwò ló mú ní hànyán ọ̀nàrà dáná kọ̀ ẹ̀tẹ́ yọ líkì ìmáàni bíhi fatman latifa jòzí kẹ̀mẹ̀ dọ́wọ́ tó mórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀mí ní fasalim falkadimu onye enyo inyima ya ọnụ kafa ne tụọ sọsọ ne wọ nke anọ na hadithu bihi dọ ifa ọ dịka na hadith dana dọrọ ne na ya ọrụ ọ bụ hadith dọ ifa ị na hadith dọ ifa ọrụ hadith dana dọrọ ne na ya ọrụ dọ ifa ọrụ hadith dana kọm ya ọrụ. Mọ̀tò tó mú mi. Ìsàn lọ́yọ̀ bin Muhammad ọgbọ́ọ̀bẹ́ kàyè rọ́dì ọlọ́hàn ọkà anyọ lọ rírì tó ẹ̀nà báyìí muhammad sallallahu alaihi wasallam dọ́nọ̀rọ̀ náà táyé ohun tó mórí kèrè ohun tó mórí ọ̀nà mehúrè yìí wọn àyè ihe àná ọ̀nà mehúrè bụ wọn ihe amabozira yɛ ɛhe donne tɔ ka amɔ amɔ bɛ dɛ gɛrɛgɛ tɛtɛ lujiyalɔma bɛ gese kala dɔnni sɔgɔ gɛɛ dɔnni sɔɔni nuzuo nyari ni bali a bɛ nuzuo yi kɔnɔ dɔnni sɔɔni nuzi ilasaba kala dɔnni sɔɔna hanyara yi nuzi lóni ní etí lágbára wọ́n mú mi kàkọ́ ìdá mọ̀ òun dẹ̀sọ̀ sún ilá bẹ agbègbè mi kò tilẹ̀ ohun tó mọ̀ nínú and eyi kà á máa kẹ́ ní aṣọ níwò yóò yẹn wà ẹ̀yà ní nílé ẹ̀yẹ ẹ̀yẹ akọ́ eyi kà á sọ̀rọ̀ àbẹ̀hú ozúra yẹ̀ ẹ̀hín ozúra yẹ̀ ẹ̀nà ozúra yẹ̀ èyí àyè ní ní àgbèrè dààmú ẹdí gbẹ̀rẹ̀ títẹ́ asọ́nà àkàyè wọ́n nìra bá máa ṣe jẹ́ ní wáyé ilé ayé ilé ilé ilé bàbá bá ṣẹ́ṣẹ́ eléyìí ní yọ ní kiri ìlú yẹ ní ọ̀pọ̀ àkújọ lọ́tẹ̀ ọmọ ọmọ ọmọ sí gújá lọ ní anábìlẹ̀ ẹ̀ dɔnku sɔɔni n'ozi ɔnyara bɛ mun n'eti zɔɔ dana baa muhammad sallallahu wa sallam ma n'ose ka ye uya wɔn ma yɛrɛ amere dɔn ko yɛrɛ tó mori dɔn tó mori ka ka maana láti ohun tó mú ní ilé túmọ̀ yìí rírí ọ̀dọ́ mọ̀ yìí ozi dọ́kẹ̀ hẹ̀rẹ̀ lómúrí ha pẹ̀ẹ̀tẹ̀ lómúrí gbogbo ní ilẹ̀ máa yọ dọ́kẹ̀ ohun tó mú ní òru dọ́kẹ̀ ohun tó mú ní kà labẹ́ kẹyà rọ̀sùlọ́lọ́hì wọ́n sáré mẹ́tọ́ ohun tó إن أبويك قد أساء فإن أحببت أن أرد أن أردك إليهما ọkà abáwọ̀ ọ̀rọ̀nyá ọ̀nà ma ẹ̀rẹ́ àmúdìrí káàrẹ̀ ẹ̀ nífẹ́ ẹ̀rọ àmà wèé sí ká máa bá ọrẹ́ máa náà ẹ̀wá dí máa bọ́ọ̀mù fàkọ́ọ́lá ojú ni ẹ̀nà ọ̀nà bọ́kà láhájẹ́ tàbí fíhìmá wàjẹ́ tó lọ́ha fáyìrá abẹ́lẹ́mẹ́nà ọmọ ọkẹ́ ìṣẹ̀mù pàṣọ wà ní ó ní ní tó mú ní kò múrí ọ̀nà ilẹ̀ ní dáadáa mọ̀ ọ̀rọ̀ yàn ó ní ní tó múrí kò múrí ọ̀nà ilẹ̀ ní dáadáa mọ̀ ọ̀rọ̀ yàn dọ̀sán ṣe ń ní dé ní iṣẹ́ òmùrí ilẹ̀ àlẹ́ ìgbìyànjú ìkòkò pẹ̀tẹ́ lórúkọ náà anabai muhammad abana ibn azim dɔn a kan yi tafsira ne kimalaka jibril alayhi salam o ciyɛ tɛ ya ne de adama a ba yɛrɛmɛrɛmɛ o hikɔ malaka jibril o ciyɛ tɛ yɔ o pɛwɛrɛ o pɛwɛrɛ first times do ciyete ni malaika jibril ciyete ya annabi idris dai ko pena o ciyete ni malaika jibril ciyete annabi isa dai ko peo ten times o ciyete do ciyete annabi ibrahima dai ko pebe ba turke ba 42 times o ciyete annabi ibrahima dochi ete ya mebi n'uhu deeki upevare o 50 times o si chi ya mebi n'uhu dochi ete ya mebi musa upeche ete ya odena 400 times ina laka jibrilu chi ete ya mebi musa ni malaka jibrilu ne chi ete ya n'abalị muhammad sallallahu alaihi na times 24,000 times ọ̀pàkàkàhẹ́ òzìgbò rẹ̀ rẹ̀ ó tiẹ̀ tẹ́ ẹ̀ lọ́ba malaka jibril ènìyàn náà wá sí tẹ̀klif sáyé tẹ̀klif ọ̀bùn ìbáàbàká débà dáná náà wà mẹ́ dáhẹ̀ kọ́nà lókọ́rọ́ náà kọ́nà wà mẹ́ ẹ máa bá aṣọ yẹn lọ́ba yìí tó o mọ̀ yìí nira kiri ni zoda ọ̀rọ̀ bó ní kakó zoda bí malaka jibril ka ya muhammad ẹ muhammad inna allaha yuqri uka salam omori yi akọ omori ọka sokoyo wọ́yà kúlù lak dọ́mọ̀rí àtàwọn olùkàyè anta rasuli ilẹ̀ jẹ́nu wal ins ẹ̀wà bọ́n tọ́mìn ẹwà mọ́ntọ́ níbi tuhi aljannu nìní àtàzàmìlì fàdọ́hùn ìlàkọ́ọ̀lì láìláha ìlàlá abákaka láìláha ìlàlá àfàlìjẹ̀nú mi yíwá ní ní rẹ̀ nnàtìrẹ̀ ilẹ̀ ìdáhà ìlọ̀lọ̀ ọ̀rọ̀ rẹ̀ ma ní bí màláìkà jìbìrì jẹ́ ló sì bí yá hàn ló sì kányẹ̀ tẹ̀lẹ̀ bí ẹni tó jìnà ìyẹn ọ̀tọ̀ jìnà bí màláìkà jìbìrì lọ́mọ̀lọ́lá èyí ń tó mórí yìí ọṣọ lọla náà dọ́ ka tó mú kọ́ lọ́rẹ́ màlú àlá àǹkọ́ níbẹ̀ màlú àlá àánú. jùzánù náà bí màláìkà jìbìrìlì lójú tó mú rí àmàlẹ́ màlú àlá. bí màláìkà jìbìrìlì lóyìn náà ká lóyìn sa sa

tẹ̀tí sí pàápàá òkọ́lá hẹ̀ sí pàápàá ààbà omori mẹ́yọ́ tó omori yìí ìjẹ́bàrà sísá lábẹ́ dọ́mori yìí dọ́mẹ́ láká ẹ̀ẹ́bá yàá ilẹ̀ sísọ láàrin dọ́mẹ́ ọ̀gbọ́ dọ́mẹ́ عليه الصلاة والسلام ọmọ vili dọvili ọ dọvili anabi musa dọdọvili anabi isa iná náà nàbà tẹ́hẹ̀ rẹ̀ jésù yóò mórí yóò mórí níbi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا أيوة مريم وبعث فيهم na ba sa kwete hu na kaka ne ne hu na aka ne maka ne ne ina se maka na rasulan minu onto de ki hu ne wani no re sontono no kwete hore yatilu alayhim ayatika don tono ne do ka ye wa aye wo mori wa yu'allimuhum alkitaba wal hikmata do zo ye wa alkitaba takande wo mori wal hikmata ati sunnah hikma ila bisunna ayiye anasiwa ya gẹwu oyuzakihim dɔɔ ni wa hun ni akobi hun akobi ɔn ribi omori ɔyiri dɔɔ ni wa hun nan dɔɔ ni wa hun kawo ɔn shiriku. إنك أنت العزيز الحكيم إيوه مري تبشر إيوه مري أنت العزيز إيوه كفانه alhakim ewire ihe nọ ẹwà yóò mẹrẹ mẹrẹ ya wọ adúlọ nọ ni ibrahim mẹrẹ nù òhìá náà wà bẹ ilé omori yà kàkà yìí ọwọ nàbí ibà omi yìí nà rọṣọ ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين هو الذي هو هو هو الذي هو الذي بعث في الأميين رسولا أمري أكون أمري أنشاق ويتن في الأميين إنك كما ذنيك كا إني يرى ترى إي يرى كا إي يرى ɛyàrá kyerɛ ɛyàrá ka ɛnam bá so pɛtɛ rɔsuula ɔmà ɔsɔ ntɔ ɛtɛ mílíọ̀nù hùn nẹ́wẹ́ nìyẹn náà ɛyàrá kyerɛ ɛyàrá ka ɛyàrá kyerɛ sa ɛyàrá màá rɛ ti dá kaka àti èrí ìdá nìyí dɔnni sɔ ntɔ yàrá ɛtɛ dɔnni sɔ ntɔ dáàkà ìwá àyà lómori wọ́yúzẹ̀ kéhìm dáàni wa hónú kàwọ̀ wọ́yú alìlémọ̀húnmùlkìtàbà wọ́lẹ̀hìkìmá dáàzọ́ ìwá alìkìtàbà chakanda heri chakanda náà chakanda lómori heri chakanda lómori ọ̀nà yọ̀nà alìkùránì wọ́lẹ̀hìkìmá ọ̀rùsùnà

ama yɛ te maka ɛne ra ahɔ ɛko yɛ na mo nto omori hi dani bɔbɔ kokɔ no ne dɔvi dɔvi zɔ koreish ni ipɔnɔ nto omori ho na ne bɛ ama hɛ koreish kaafiri ni ɛna na ba dara kye ne pɔnɔ dani bɔbɔ kokɔ no ne vi zɛ ne yɛ atɛn daa hɔ wɔ sɛ nika yi yɛ ma ahyɛ da koreish. ما هي ونني قريش هل ولد فيكم الليلة مولود ma جنما يونين رفاجين bí kọrẹ́ṣì ni káàkiri ní na dẹ́ka ẹnẹ́yẹ ẹnẹ́yẹ ààyè lọ́tún tó mọ̀ nínú dẹ́kun yé kun dẹ́kun wàláhi náà nàmẹ́ ẹ̀kẹ́ ní ti lẹ́nu ẹ̀nẹ́ yẹ ẹ̀nẹ́ ti lẹ́nu ẹ̀nẹ́ yẹ. ani baba allahu allahu wani ka yi ɔmɛ yɛrɛ ni ni ka anyuhyɛ na na nani ni duwa na hyɛ pɛtɛ nini duwa na iri ọni maa kaa na naa ani baba kpọ na ọma na kaa yi wani yahudi israelite naa kaa yi wani ka yi anyi gya na mman na agyin ɛni ra hɔ agyin uyo nọ ɔyina kaka nọ ɛzam ɔrɔrɔ kam ɛsami ka ma nnadu yi ɛsami ka ma yi a sami ìsàmì ọmọ ọba nọ́mà ni à ń kẹ ìwí ìwí ìwí ìwí àmà ẹni àká bẹ́ẹ̀ máa ní tòtúrọ̀ tòrọ̀ tòrọ̀ wọn bẹ́ẹ̀ máa dẹ́ẹ̀ bóyá kòòrò tó bò kàn. àǹkì ọmọ ju èèwà dé èkórí ẹ náà náà ẹ̀kọ́ ó sì ju èèwà dọ́kà àǹkórí ọmọ mẹ́tẹ́tẹ́ ní

de adana ọba yẹn abdulmutalib dọyọ ọkọnọrí muhammad. kanyi jana ma ana wuyi abdullah bin abdulmutalib ama adana ọba yẹn abdulmutalib ọyọ ẹ ha kọnọrí muhammad sallallahu alaihi wa sallam. adana na ndẹ́bàá rẹ̀ mẹ́ni tí wọ́n ní bọ̀bọ̀ kọ́kọ́ nọ ni. de ya kaa yọ ni ka. ẹni na ka anyị ụjọ na ọba ọma o naanị ọba akwụkwọ nọ mbọ ka ni jẹ́wọ́ nọ sáàsá onini wọ́sán Na jọ náà na ìjọ náà dáṣọ ntòmùrí tó ẹ̀rẹ́ nìjẹ́ nyara wọn náà bèbè. dasɔrɔ tɔhɛrɛ yie ka dara kyɛ kɔrɛ naanu dɛsɛ ne bɔbɔ kɔnɔ ne tɔrɛ mu dɛ kaa yɛ nyɛ ntomori amina ka suya tɔhɛrɛ ka yɛ sika yɛre dɛ sɛ ntomori tɔhɛrɛ dan bɔbɔ kɔkɔnɔ dɔka hɔtahorɛ mu dɔnore da hɔtahorɛ mu ìjórí ìsàmì ọmọ ẹni zan déwù dọ́gba ànẹtẹ. dewu dọba ne kɔbɔ kɔkɔ na ɔnyɛ tɛ ìjọba akpɛ ìjọba abɔ kpɛ tɛ ɛbɛrɛ ma adara na bi kɛ ɛhiri nene aka aluwali na wuli mugira wuli mugira na wuli ni wọ́n ti tó mú nínú ọ̀rẹ́ ọ̀tùbà náà was your rọ̀ bí i à bẹ́ẹ̀ ahọ́ sì ní ká yìí ìjọba àpẹtẹ máa kà á wọ́n bẹ́ẹ̀ ahọ́ ní bọ̀bọ̀ kó lónìí sẹ́kẹ́ sẹ́tù sẹ́ṣẹ́ ìwà kúmẹ̀rẹ́ ahọ́ ní bọ̀bọ̀ kó lónìí bẹ́ẹ̀ wàláhì wàláhì ذهبت النبوة عن بني إسرائيل أنا شو مهتمين

láti ọ̀tọ́ mọ̀rí ni dóòmọ̀rí yìí ọjọ́ tízọ̀ yà ẹ̀ṣọ́ kàtọ́ ayọ̀ dọ́kù ìjọ náà ìjọ ní ọ̀bọ̀ náà amámayà ọ̀nà náà ọba àpẹwà rẹ̀ ọ̀nà ni ọba àjọ àwọn ìyí orílẹ̀-èdè kàkà yìí inú bá mi bá àpọ̀ ẹ̀fẹ́ hàn wá èyí tó ẹ̀ na na wọn bá yẹn yẹn wọn kẹ esikama kaka abẹ ha wọn esọ asọrọ nínú ìṣojú ọmọ nípa asọrọ nínú abẹ ha wọn wọn. bẹ́sẹ̀ ọmọ wọn wọ́n ka àyìnbó ọmọkọ yíyá ní àwọn ọmọ amadu wuli hamada muhammad sallallahu alaihi wa sallam. àbẹ̀yẹ nínú hàn yìí kan ma na lẹ́yìn ìpè títún tó mori ìhun tó mori ìmọ̀ nínú dẹ́kun etí tẹ̀ ẹ̀ ilẹ̀ ilẹ̀ ìgbà fún ọmọ ẹ̀bà sallallahu alaihi wasallam àwọn ìkẹta àbẹ̀ ni anìkọ̀bọ̀ ni tọkọ́kọ́ àtọwọ́ wa olóòmù ní títẹ̀ kàndà ẹ̀tẹ́ ẹ̀mẹ̀yẹ mabàá muhammad sallallahu alaihi wasallam dùn

ɛnna yɛ amaban muhammad sallallahu alaihi wa sallam kama na abena ahom anka ka adu wɔn tó omori yìí níta nìyẹn abɔ tó omori mi mɛma bɛ yɛ ɔmɔ náà bá se bɛ yɛ aban ohi ọ nìyẹn wa inna fariqan minhum la yaktumuna al-haqqa wa hum ya'lamun omori ka nyi pa nílé aka ana ɛyɛ ka yi ɛsɛnsɛ ɔsɔlɔ wɔtontomri jozo no na ane baba nnɛ yɛ anaban muhammad sallallahu alaihi wasallam kirikiri ɛrɛ sɛ tɛn dɛ yɛ ka nabi a ɔde dɛ yɛ kɔntɔn abul hasan ali bin muhammad ɔnɛrɛ dɔɔbɛ ni daa kaa ne ka yi anyi gyama ɔnyara ɛna ne baba wɔwa ɛna ne baba wɔwa anaba anahoro ɛte hyɛ a ɛte hyɛ mo no ɔbɛ te syria yi n'adwe ɛte syria ɔno anaba kɔ yi amen omuri anaba ɔdɛ dɛ kɔ n'ɔgya yi wa ama ana omuri ama ana ɛfɛ iraq omuri a ɔno ah, bi islam ɛyɛ ɛyɛ mɛtɛ ɛwɛ tɛtɛrɛ ɛma ɛba ɛfɛ erene poore ere erene na aka akake abo ebe ike da ewe no ha hadi da ewe no ba dili dili lọ́tọ̀ tó mú nínú múrí ọmọ ya na rẹ̀ ọmọ ọ̀bá náà

onírà ihe mba ababa muhammad sallallahu emere kene deri samiani samiani dodire mana kaiwa ni chakan denini dere ile won to mori don yare mera won to mori doka man anta wabnu man ant enuri enuri enuri mujana ujana ẹ̀nà ẹ̀wọ́ tàbí ojú ọmọ ẹ̀mọ́fẹ́ amma na hama salasalin baka ana Muhammad bin abdullah bin Abdul abdulmuttalib ana muhammad na wuzi abdullah ana wuzi abdulmuttalib daga mamra buhari eke enegbo hinọ ọmọ daga nugbo hinọ data no wuhi akaba ayɛ ɛne wuhi na akaba no dɛ wuno yɛ nɔlɔ yi na yɛ ntom bi a gyere yi sanu n'ɔne wɔn ɛne wuhi mori aka ɛne wuhi na akaba no dana ba muhammad sallallahu alaihi wa sallam bɔka yi allah rabu hama sari kala omori owohi na ya ni ɔnyɛ gɔfɔ ɔnyɛ mmanwapọ ha dị enere bụ ohimere ọnụ dịka nwohi sama enegbo ohimere sama dọkịta omori dọrọ ka ya allah rọpụ ha na sere o mori bụ ohimere anyị ọnya hịrị ọnya O ihe mba enebe hụrụ nwunye na ahụkori ebe a ka ha na na na àtúnṣe àṣàjà ní orí ojúra ayé ń bana mà wá sínú ẹkọrọ wa ọmọ mọ ọmọ akẹrẹ ẹmọ mi. ìjẹ́ màá nù ó ṣe dẹ́kẹ̀ fàhálàhùn rọ́pọ̀lù káyọ̀ sáwọn náà nà onukọ̀ ọmọ ní ògùn ní ọyá nàá nù àárín yìí nà sàmáyé nyọ́ ọba amáyé sàmámá ọba kà bàtà dùn àìsàn tó mọ̀ ní ìkà ìnú ojúra dọ́kà ẹwà nìkan yẹ láti ṣe kíkìnì fìlà máa láhùn ṣẹ̀rí ikú ni wọ́n àti tòun láti ṣe kíkìnì fìlà asúrẹ̀kọ́ ìjọ orí rẹ̀ ká dé túmù asúrẹ̀kọ́ ìjọ orí rẹ̀ ká dé túmù ani bɔ bɛnɛ nan de nu zɛ tɛ dɛ ka <laughs> ɛwura ne kɔrɔ nan ani ani bi ani bi awo nene yɔ ani bi awo nene yɔ ɛna kɔɔ nɔnɔ kɛ ba ahewo jɔ nɔ nibi o ɛ bɔ ba ahewo yɛ bɔ o. láti ọjọ́ orí muhammad sallallahu alaihi wasallam In the Rami Aidul Qarni writer, he's a good writer. He's a literate. And your match, listen to me, I tell you how. Omar Kanika, Abu Talib, ɛnere sihɔ n'abɔ mɛtwɛ hɛ bɛɛ anɛte sham anayɛ bɛte siriɔ no don to mu sallallahu sallam do sa si abu talib ana ba ko lani on yara da ini jono on to mu ri buzira ya ureba buzira ya ureba ijeni tu ahira e bosro ara izo e ha bosro ina ti siri ono nyonya ra dekiheten inete sham ile chia dogori ile ya. fadono ahio buhaira ama ile ha n'okporo buhaira bi taito lenini irehe lenini ama arebe ama dọla sindọrọ buhaira ile ha n'okporo ri jamjis jamjis

dóòlì alába kọ̀rẹ́ṣì ni anamaka anamaka maka bẹ anaso kéya kẹtọ ọtọnyara ilé dèjì déèrè ni déèrè ojúlówó nyara yìí n'aka náà ní anagudu yìí káyé ibùhí òkìgbòrí ọ ọgbòòrò n'ọyà. ẹnì owu

ọyẹ dẹrẹ dẹ kaba dẹrẹ dẹ ni kó ntú omori rẹ so ẹ ẹ kaba kó ntú omori rẹ so jòdì ka yẹ ọmọ ẹnẹrẹ kìbori kó ntú omori bi abati bẹẹ wọn dẹ ní tiẹ kó ntú omori buhari abayẹ báyẹ bẹẹ yìí rẹ abọsọ lọsí kyerẹ lẹyìn ọ̀nà tó omi tí wọn ní ìrìyà ẹ̀ka bẹẹ lẹ́yìn ọmọ tuka ọmọ kaayọ òṣùwé nẹ́nàǹkà iná adé na abẹ́yìn ní pìtì ó lè sùkúl òṣùwọ́ ọ̀gá ọmọ àmẹ́ ọmọ àmẹ́ sáfẹ́fẹ́ ó lè sùkà bẹ́ẹ̀ ní pìtì ẹ̀ bára tọwọ́ pẹ̀ mú tuju yẹ mú fama àwọn fama wojú náà ní fama àwọn ẹ̀dẹ̀ yẹ mú afẹ́ni àwọn gẹ̀tẹ̀rẹ̀ mú. lọ́tọ̀ tó o dọ́ọ̀fì ní ẹ̀ máa ìnànlá báyìí ní kọ́rẹ́ ìṣìlẹ̀ ìjìmá kan ẹni bọ̀ era náà ẹ̀rọ àbájọ ọkọ̀ nù bá a ká ẹ̀bọ̀ hẹ́rẹ́ nù ká ẹ̀bọ̀ hẹ́rẹ́ a ní sí èsì inú bá yà á jẹ́ nìkan. àgbékà yẹ ẹni ìdí ìpàdà yìí nà bẹ́ẹ̀ ní èyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wọ̀ báyìí náà ẹni mẹ́ta ẹ̀ẹ́dì pàpà ẹ̀kọ̀ ẹ̀kọ̀ pàì bẹ́ẹ̀ ni ìṣòkú bẹ́ẹ̀ ni ìjòdá ni náà ṣòkú kóró ọfúnà nǹkan ní sí èsì inú bá yà á ní sí èsì inú bá yà á jẹ kọ́ọ̀rù mọ́ni yà kẹ́lẹ̀ de bɔ hɛrɛ ka gɛdɛgɛdɛ ama awa yɛ ka ɔlɔ gana ɛwɔ ne de ɔne sukuu nsuo no ɔlɔ gana sima tso tso mo yi ìdí abẹ́n ní ní de bɔ hɛrɛ de bɔ hɛrɛ fabɔnɔn lɔkàn ní iṣẹ́ abẹ́n ní ozinu ozinu wo ne ere ìṣọ̀nù ọ̀rọ̀ yìí na kaka ní nìyẹn lọ́kà ẹ̀wọ̀n ní máa ṣàrà kọ̀rẹ́ ẹ̀wọ̀n ní kọ̀rẹ́ ọmọ sì kàn ní àmàjẹtẹrẹ máa bá sáré sáré máa dẹ́ka ẹ̀wọ̀ hara ẹ̀yìn àmàjẹtẹrẹ máa imáwà máa bọ̀rọ̀ kọ̀ bẹ́ èyí wùzú ni wọ́n yàrá ọ̀nà ojú ìkèrèkèrè ní wọ́n nìyẹn àmàjẹtẹrẹ máa ṣe ìpẹ̀yẹ nìyẹn. dẹ́kọ̀ hara kà kẹ́kẹ́ ọmọ bà ọmọ sì kàn ní àmàjẹtẹrẹ máa. ahọ́nà ọbẹ̀ bàbá ní sánà náà jẹ́ dọ́nà ní ara yìí kòrèṣì ní dẹ́ka dọ́ka wàláta wàlúùzà wàláta wàlúùzà إن كان للوم بنا أن يتخلف ابن عبد الله بن عبد المطلب عن طعام من بيننا tọ́sí yára ní inú ní kọ̀rẹ́ ìdọ́ka ọmọ sí ńlá ta orí ẹ̀mẹ́má ńlá fọ̀rọ̀ òzà ono osi yeku ayakai akobi ọdi yẹ ni kò yẹ abdullahi alamu jẹ bọmọtọni ọdẹ tilẹ ma dẹni ẹni bíbí sọọni rẹ dẹni ọkọ ojú ọmọ náà ọmọ ọmọ ọmọ kakẹ náà nìyẹn dẹni yóò dúdú yọ ayakai akobi ẹ máa ni. dọ́mọ adama fẹ́ tó wọ́n yìí rẹ̀ ìjẹ́sọ̀ tó wọ́n yìí rẹ̀ buhaira duzi iyo ntumuri goro gore dere dafo yore ore hure beba ore na ngwete ore shuru bate ore na ngwebeba slatu tumuri esko lori ile abadu ara makare ya ni tin chakan denne ogu hino chenwo no ono gwe ono ba ko e just sare de garahi lónìí pẹ̀tẹ́ lọ́ha lóyìn tó wòrì hì lọ́kì yà gúnlẹ̀ ewé asálka bí hakilá àwọn òzà máa bò sèré zẹ̀ẹ́lì orí àhìlá fọ̀rọ̀ òzà àkàbírni amma asálka àmì kéèlú bẹ̀zọ̀ mi inú sọ́ni máa bò sánà buhairo ọsí látọ̀rù zadipẹ̀ àbúkọ́ ọ̀hún kàyé azani ọsí ẹ̀sí látọ̀rù zadipẹ̀ sọ̀rọ̀ ọmọ mi kò buhairo ọmọ rẹ̀ sí látọ̀rù zá lọ́sẹ̀ dipẹ̀ yóò tó wù. Slọ́tọ̀ tó wù ní. Don tó wù dọ́kà yìí, látas alìbẹ̀ látàwọn ọ̀zà. لا تسألني باللات والعزى شيئا فوالله ما أبغضت شيئا قط بغضهما don to mo dok kaare ko heran taw ko heran asusi lata uri na hel lata ruza asusi hom sire nye nye kenye se bi nye herane o si be ni sei bono heran

ojú ọmọ ọmọ ayẹ̀wé àbọ́nú tó mú nípa ẹ̀bọ́ ọmọ jírí iṣẹ́ ilé kankan tẹ́lẹ̀ mi látún tó rí dípò haira dókà ní iṣẹ́ lọ́pọ̀ ìzàn dókà ní iṣẹ́ dóletu ìsàmì àníbìọ̀dé rẹ̀ ma ilé zàn jẹ́ ìkọ̀ ìrítàkàndẹ́nì ọ̀ntẹ́kàndẹ́nì bọ̀bọ̀nì dole tukaye ọmemme ya ọdị ọzọ ọzape weta jọrọ nekuma ọzọ wa zape anyị na ọmụ sasada oge rikida ndị asara zawape dole tukaye eye eye ma ọbọ ihe zọmọ ọgbọ ya nkọ eye na weta ajụwape ọyị na jọrọ jọrọ jọrọ ba ka atara ya kaba aha dole tukago ọmụ ya abọ eye eyo mome eh, yatimiza onto muri sallallahu alaihi wasallam ijubo simeta ino ibo onto muri usire doka pi onya la donto muri abotale doka pi da hose nikaye ma hadha alqulam min inujono inujono ni beyo ka ibni abotɔli kuya ne yan de bɔ hɛrɛ kaa yɔ ka ye ɔsi ne ni sika du jɔlɔ na koko yi rɛ ɔdu jɔlɔ na koko bɔ bɛ ɔkɛ mɔrɔ ka du jɔlɔ na koko yi rɛ awuro kori ewusu de abotɔli baba kaa yɔ ka ye uju ɔnyara ne yɛ uju ɔnyara ne yɛ asilakɛ o wuli. dịbụ ha ere aha bụta ọla igbo se ka ya onye ara ọ na anụ ụjọ ire ya mere anaghị ọnụ ọrụ ya eso ya ebe ụlọ ya ire ya mere dabụ tọlib ka onye onye onye na-eji agha adamsi a na-eji otu omorihi adamsi de buhaira ka sadakta wa kizaya kizaya ba ana ana so ko ni taka da kai ama amni da dere mama na anyi wa wa yi dere ko nya ni do su da ba si o ye ta da ni ne ana na ku kaya ka wa kizaya ijama nso kaya baba kaya ni ka ewa botade ona akẹwọn náà

ka anyị ọgbọgbọ kwukwe mmiri n'ọyị nsọ na ihe mmiri mmepe na amị ọka bee ya mụbibi ike ama na abịa mana anabaghị muhammad sallallahu alaihi wasallam dọba na varemavete sha o mere agozira ihu ehe 25 years bẹ́ẹ̀ kò rozi di khadija náà hi mẹ́sàrà ọ̀fẹ́ Anyị ijeri tete anyị ọchọ n'anyị ịzọ dontu omori akụkọ ugwu ọchọ n'ọ. Àwọn anyị fadasa anaghị na stụrọ ọrịa ifada ọnọghị ọgụ naanị gbakọ. bụ na ìjọ kàní lọ́rọ̀ ń tó ọmọ yìí lọ́kà ọ̀wọ̀ bí lẹ́mọ̀ níbi ìsà ẹ̀yọ́bà anáwọ̀bà àyà akẹ́kọ̀ọ́ ìwé tọ́nà inú mọ̀ nọ́ọ̀nì níbi ọmọ yìí anáfọ̀ọ́kà níbi ẹ̀dúrẹ́ mọ́ náà kà ọmọ káwa yìí ìwé tọ́nà ẹ̀rọ àbọ̀kà níbi ìsọ̀ yìí ìwé tọ́nà kẹwọn náà mọ bá yìí rìwọ tọmọ ní inú mọ náà ní inú mọ náà níbi ọmọ náà níbi iṣẹ ọrẹ ọwọ sí ìrùbá ní ìhàmà ọfúnfú kà níbi náà kẹwẹ. slọtì ọtọ mi. dẹ́sí ti rẹ̀ ẹ̀gbọ́n náà dọ́n tó mọ̀ ní ìmú tó mọ̀ ní àmà kan ìjọsìn kó ozira ẹ̀ bẹ̀ẹ̀ rà. olóòmù yìí rà tọ̀ọ̀tọ̀ọ̀ dole yi mutu tauhidan dole yi tu arrisala tu tauhidiyya utu tauhid oyi yo mun ti ko nyara oyi ne ko mun ti ko nyara salatu tumu dika bi makkan ne deka suka wa bale wa wa zaje wa wa kwore wa wa kwore inú wà nílé mọ́ náà mórí ọ̀nà láàkáyọ ń tọ́ mú ní kàyè fọ́sbá bí máa tó máa fọ́sbá bí máa tó máa wà ààrẹ anìlmọ̀ ṣìrìkì iná kàfà iná kalmọ̀ stasi fọ́sbá bí máa tó máa ṣọ́tẹ́ isi kọ́dà náà isi kàwàsí lákòótó wà ààrẹ anìlmọ̀ ṣìrìkì bí wọ́n ṣáájú lórí kẹfìrí isiye na ya ma shahunan abitu dide na ya ma ya kara shahunan inna kafa ina kala mustafi ọmọ mori ọmọ bá bá ọtọ hónú bẹ nana sùn mìsíyà rẹ hónú bẹ nana bẹ ẹnana sùn mìsíyà ọmọ yà kọ àkàdọ ọmọ wa ká àkàyè ẹni náà lè tó di yìí ká ọyẹ ọmọ bá bá ọtọ hóra wa. sallallahu alayhi wa sallam ìjọ nílé ìlú jẹ́ kẹ́míkà yìí ẹ̀ muhammad ẹnìkan wà láàyè ẹ̀mí ní láì lẹ́hà ìlànà wà. anamọ́kẹ́ mẹ́ka kẹ́yìn àjẹ́ alàlà alẹ́ hafa ìlàhà wàhìdá iná àlà làṣẹ ìrọ̀lù ọ̀jẹ́ àjẹ́ alàlà alẹ́ hafa ìlàhà wàhìdá ọmọ orí tuntun jẹ́ náà nínú ẹ̀kọ́ ọmọdé náà lọ́wọ́ kọ́ ọmọ kò ní لشيء موجع أريد أن يأخذ يعني ما إنه ما تنتظر إذا ما أنتم مريد دسيه وحا ini kapita lé orí ìrẹ̀kẹ̀ iná sí mẹ́ka ìrùkú à ìdá ìyá kẹkọrí ló ń tó mú níbi sí yé wa tó ẹ̀tẹ́ka yìí إني سبب مكة كتر لا إله إلا الله إنا اسم كرمه إنا إكا إنا اسم كرمه إنا يوم بنا إني سبب مكة نهونا مكة don tó mọ́ ìdọ̀ kàákàáyé wàláàrí lọ́wọ́dà òṣàmsà fi yẹmíni wọ́n kàmàrà fi yẹ sáàrì ala an afirka hàzà la'amura

Sọlọ́tì ọ̀tọ́ mọ̀ ní ọ̀tọ́mtọ́mọ́ ìdáwọ́ ọ̀tọ́mtọ́mọ́ kí ìdáyọ́ ọ̀tọ́mtọ́mọ́ ìmọ̀ nìyọ́ ìmọ̀ nàmá yẹ́yẹ ìnọba ìdẹ́ ìrẹ́kùkú yẹ́yẹ ìrúgbò mọ̀rí ìmọ̀ àmá yẹ́yẹ ìnọba ìdẹ́ ìrẹ́kùkú wọ́n ní yẹ́yẹ ìrúgbò mọ̀rí silatu tó mọ̀ yìí múrí ọ̀nà bọ̀ anyị ilé ní anábà mahamma sallallahu alaihi wasallam awawa gubi iman on akida no man la ilaha ha na era ha akozi gyo akufiti na to ha na tetere poru dani ko wata wura fi makwana wana fi madina wani hijira hijira ma'ana ne na ikọ niri abubakar ni siddiq radiyallahu anhu na ikọ niri ọzọ dana wọn tẹ ha dana wọn tẹ ha igar hira anyataba na igar hira danyo fehana yedo de kiga se so kade woni tehono e nguzo no kafeno busobo boro ba ba bwele maza e nguzo no e, te yo no ka eto ya ise ne zeze da yi gi o na so na se no ko te ho la ni ze sallallahu alaihi wasallam ya ba ya ba no ka bi ni mama ko pa na no te ha sallallahu alaihi dɔkɔtɔ nɔnɔ tɛ han o tɛ hɔn nɔ bɔɔbɔ lati o tó mu ni. ne maa mi jɛ o de do tɛ hɔn nɔ ne tutu kabu bakari ɔka ye o tó mu ni ne tɛ hakɛ ɛwɔ ɛwɔ ka a a nisɔn mɛ don to muri kai ma zannuka bi hnaini allah salihukuma la tahzan inna allah ma'ana don to muri akaya bakar kai suro riri azle bane takai umuri ogwo ogota suro komo me la tahzan asubya inna allah ma'ana ko muri yake sallallahu alaihi

àwọn kọ̀ọ̀kan nínú kẹ́nẹ́kẹ́nẹ́ tó lè tukẹ́ ìwé ọ̀rọ̀ àmà àhàtẹ̀ ilé dama kọ́bọ̀ ẹ̀yìn wọn náà ẹ̀yìn wọn náà àti tẹ̀kẹ́lẹ̀ lórí ní èdè fi ní ọmọ àgbẹ̀rẹ̀ rà ẹ̀yìn ní ìrọ̀kẹ́lẹ̀ ọmọ ọmọ ọmọ náà dákọ̀ àbàkárìkà yìí èyí wúrí yìí ìgbèzá bí ìgbèzá nìkan ẹ̀mẹ́ nínú àgbà àgbà ìwé yìí àṣẹ pàdé àkẹ́rù ẹ̀rù slọ́tún tó wúrí yìí anábà muhammad sallallahu alaihi wasallam ọ̀nà ìmọ̀ kàrí àná àmà àbá kàáyà lẹ́yìn kí sínú tó mọ̀rí tó mọ̀rí yìí kàá dó ní rẹ̀ sójú sọ̀rọ̀ sáà bàtọ́bọ̀ wa wùrẹ̀ ọ̀fà ní àkàrẹ̀ bàtọ́ wa wùrẹ̀ wọ́n tó mọ̀rí yìí ọmọ rẹ̀ omi yà á ká ọ̀kà kọ́ lọ rasúlù lọ́hìn sọ́lọ́lọ́hìn àdéhùn ọ̀sọ́lọ́ lu àyẹ̀yẹ̀ bá tẹ́tẹ́ yà á ká kọ́ tó mọ̀rí yìí ká asúmẹ̀rẹ̀ fọ́ kàkọ́ wọ́n yẹn sọ lọ́tí ọ̀tọ́ mọ̀rí yìí nìyẹn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 يا مصلات يا نبي محمد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا ما وهي ما ظهر أننا كوا دونني sọlọ́ alẹ́ yìí wá màsálàtì yẹ níbi ọmọ òmùrẹ́ ọ̀nà màláìka màsálàtì yẹ ọ máa yẹ ọ̀nà nàdá ọ wá màsálàtì yẹ níbi ọmọ ọ̀nà ni wà sàlímù tẹ̀sílìmà do ara yẹ mi tẹ̀sílìmì ọ̀nà ni wà pọ̀ ẹ̀ha yà ni. sinatsi tó ń bọ̀ yìí ni. ìsọ̀nù wà bí iná sàlẹ̀ tó yìí nàbàyè muhammad sallallahu alayhi wa sallam. دي بمكاي فصل اللهم وسلم على هذا النبي الأمي محمد ابن عبد الله وعلى آله وأصحابه ومن اهتدى بهدي إلى يوم البعث والنشور اباك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقصى الله يكوي dum me kavali kwa papa do kisura tufata ejo ha me kavali kwa baba kallahu akbar no kwa wa as-salatu al-wami as-salatu al-ibrahimiyya wa kusala hikwero dum me kavali kwa papa do kifata wa me kavali kwa baba do ni as-salatu al-ibrahimiyya as-salatu al-wami sọlẹ́tọ̀ ní ya nwa ọmọ wa mẹ́ èjì àmì kábàrò pọ̀ ọ̀tá ẹ̀hìn dùwà kò í jẹ́ ìdí dùwà ukwu ń bá yòókù ní wà kùsàlà ẹ̀hìn wọn ọ̀gbọ́n dùwà àmì kábàrò two three seconds or five seconds lẹ́yìn sọ́kà ha. sọ́lá òun اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيت منا فتوفاه آه، فأحييه على الإيمان ومن توفيت فتوفاه على, آه، الإيمان الإيمان أبيكم اللهم اللهم ارحمنا إذا سنة لما صرعيا إذن أمو هاي من يدوها أمري بايا جاي علي عنكم من غير بسلام الصلاة والسلام ana omori mɛka ko na omori ati malaika ati malaika ɛna masalatu yi o to omori ɛyɛ ma wɔn ni mo n to omori bi ka yɛ aba wɔ yɛ masalatu yɛ yɛ ɛna ni tasiri yɛ ina salatu yi ba mi yɛ o to omori salama wa salama anyɔba nyɛ ɛwɔ ana yɛ nam o ba nyi paapɔ mi ka wa masalatu yɛ o to omori do omori ɔna masalatu yɛ amama yɛ no ase kakae ويكفيك من صلى عليه فربه عليه يصلي عشرة ثم لا يشقى ويكفيك من صلى عليه فربه وأما صلاة ينتمري أمري أنا بهم ينتمري دو ميوان دو رسيو أمري أما صلاة يويو wẹ́kùnkù bọ̀ ní ìfọ́hìmọ̀ smashin tó mọ̀ nínú ayọ̀ náà nínú ẹ̀kí ẹ̀tẹ́ ayọ̀ ní ìka ẹ̀sán ní kẹyẹ iná lọ́wọ́ mọ́lá ìkẹtàhù ìsọ̀lọ́ náà alàmàdé yá ayọ̀ alàdí na àmánu sọ́lọ́ àlàyé wasallimu taslima kò mú náà ní mọ́láka masalatu yóò tó mọ̀ ẹ̀rọ náà náà wọ́n kẹwàá masalatu náà rẹ̀ okomori ni asabe ni anahore ana kwani madina atani makka abasa abon tomori beka e won tomori asani e oke no nyo so no ni na e nyo bore na enye tina na ama no mori cha ya sa ya sa ayo no mori هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما هو الذي يصلي عليكم omori aibere adem eyadire mo nto omori ikare omori ikonu omori ona amasalatu eyadire mo eyadire mo nto omori wa malaikatuhu ono omori malaika ani ena masalatu ya ni moto ipa tijo inna allah wa malaikatahu yusalluna ala nabi omori ani malaika e ya ya nabi أصلا إذا من هو الذي يصلي E omori sọrin malaika ẹna amasalasi yòókù omori kìnìún ọ̀nà omori ọ̀rin malaika ẹna amasalasi yòókù omori kìnìún ẹgbẹ́ mọ́ tó lórí. ní yòókùrí dẹkùn mílíọ̀nù tó máa tẹ ìlànà wákàtà bẹ̀rẹ̀ mọ́mìnì ọmọdé ìkọ̀nà ya ọ̀nà ọ̀nà láka ní ẹ̀nà àmàsà láfi ẹ̀yẹ́rẹ́ mọ́ tó mọ̀ èyí kó ọmọdé ó bá àmàsà tó yẹ hú ní tẹ́ hó rẹ̀ nínú mi tẹ́ hó yẹ wà ká àmà bẹ̀rẹ̀ mọ́ mi nìyẹn náà rọ́hìn náà ọmọdé ìkọ̀nà ya ń bà ráúráwá ní bẹ̀ ní nílẹ̀ èyí ọmọdé ọmọdé àmà yóò tẹ́ yẹn náà bẹ̀ tẹ́ Slap your tongue, please. Al-Imam al-Qurtubi ọ̀sọ́ níbi ẹ̀wọ́n ọ̀rọ̀ ràúràú yẹ ẹ̀yàjírí mọ́ tó mórí bọ́lá sọ́sọ́ nìkan yẹ ẹ̀yàjírí mọ́ tó mórí ohun náà bẹ́rẹ̀ àgbánáwó pìtì iná bẹ́rẹ̀ àgbánájà náà lọ́sí sọ gbányà ìfún kàkàkà omórí ọ̀nà màláìkà màsíláàtì yà nábì láàrẹ́ kàkà omórí ọ̀nà màláìkà màsíláàtì yà ẹ̀yàjírí mọ́ nábì sallallahu alayhi wa sallam lọ́sọ̀sọ́ nìkan yìí ó bá ní àyè ó wèrè hú ní ìràgbà náà bọ̀ inú ìràgbà náà mẹ́jọ náà bọ̀ ṣọ́hún ní ìràgbà mẹ́jọ ló wù gbọ́nrẹ́ sọ àmìdì ibrahim gbọ́nrẹ́ sọ ni nas ó mọ̀rí

láti ohun tó mọ̀rí nínú ẹ̀hẹ́ ìmàláìkú ní mẹ́mà masalatu náà ó mọ̀rí mẹ́mà masalatu ìmàláìkà mẹ́mà masalatu àsàlátà náà ọlọ́run bó mọ̀rí rẹ̀ ọlọ́bìkó mọ̀rí ọ̀mí ayá ń bá yọ̀ dò tó ìdàkẹ́tẹ́ yọ̀ dò cháyá ń bá kẹtẹ́ yọ̀ oze onomuri ahe masalata na bama akaka omuri a masalata endi masalata na wa omuri ya endi masalata ni malaika ame omuri ya asalatu no omuri ya ambabi kocha ya mba hete asalatu no omuri ya ambabi kocha ya hete do ya vao de ngoro vao enworo no inugo omuri ohurebe oizo inu inugo omuri ohurebe ọ̀ìzọ́ nọ ẹ̀wọ̀rọ̀ nọ ayé ń nọ ọ̀nà bàtà lẹ́kọ̀ọ́ náà mọ̀rí ìgbà. lọ́tọ̀ tó mọ̀ yìí. àsọlọ́tì màláìkà ní ìyá ẹnì máa mẹ́ ẹ́. ọ̀nà bàtà صلى الله عليه وسلم صلى الله يا كو مريا ومريا ما ما يجي مونتو مريا كوا imegujui mama ni wu ni

إيه ملاكا نمي مسلاكا نمي يهجر من تومني أمري الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستكبرون للذين آمنوا ربنا وسيت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تك السيئات يوم يومئذ فقد رحمت وذلك هو الفوز العظيم أمري أوكي الذين يحملون العرش ملائكة نني أنك تمال العرش يوبا أنا ذا العرش دي وما yẹn ní kẹ́ni ní ẹ̀dùn ní àjẹ́ mọ̀láìkẹ́ ní ẹ̀dùn

etu fi ifɔ mi di kpenkpen nu bɛtɛ sama hi ifɔ mi di kpenkpen nu bɛ ba anyi na mo ni aka yi da awura ayɛ tɛ awura ayɛ tɛ da akɔ ɔbɛ tete fi ifɔ mi na ale ŋun awɔ ni ko e de yɛ mu ala ŋara da ale kɔ ɔbɛ da asɛ ba kó sámɔ ale te fi ihe ifɔ mi da asɛ ba kɔ ɔbɛ da a ba sɔ de ne mu na kurusi agobanye omuli agobanye omuli ayekanisa enyonwanina alaala shomuyafaani ijọ ọlọsọ nkuzi tẹsán of the state báṣọ tẹ ní ẹnu bí alaala shi alaala shi ọlẹ ọwọ ẹkanisa enyonwanina wọn yà mí ẹrẹ ẹsẹ kọlọ kọlọ àbí tọrọ ẹ kọlọ ẹ báṣọ tẹ ní ẹnu bí wúkú àwọn ìyókù. wọ́n yẹ kùkú àgbàǹsà dà á ọ̀nà eré sí tọ́wọ́ àlọ́pọ̀ wà ní ilé ẹgbẹ́ yìí kù àwọn kọ́sùmọ̀ àbá mi. aláàjọ náà mẹlẹ́kù ọmọ yẹn ní máa jẹ amásọ́ ọmọ yẹn ní kẹ́nà ẹ̀ nẹ́rù àmọ́ ojú kìkì àmà ẹ̀ kae malaika nene uhia tan ne wana yimite bihemba dada jina la afiti dada la afiti dada na takwa la afiti ono muri akai man kai alladina yahmiluna al-arsha awali malaika nana anazala afiti wa man hawlahu afanna matawa ẹ̀nà nàkàrà làbà tí ilé màláìkà láti ọ̀tọ́ wòlíì alukọ̀tọ́bì ọ̀ka alukọ̀tọ́bì kàyé alimami alukọ̀tọ́bì òkìsẹ́gun màláìkà anakàrà làbà tí ọ̀nàmàkà àkàhé òzẹ̀tàrà seventy thousand lines ẹ̀rì kí màláìkà no ẹ̀rọ wà lines sáàkú sáàkú ní ẹ̀yìn lọ́gọ̀dọ̀ na lọ́gọ̀dọ̀ náà. seven ọ̀nà kàákà yóò bẹ̀ tẹ́lẹ̀ seventy thousand miles my car làárọ̀ṣì. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أنا نمي أنا من كلا كلا سبعين ستة الله سنة ظنعني لا إله إلا الله الله أكبر لا إله إلا الله الله أكبر أبسا لا إله إلا الله الله أكبر لقيتم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا لا يعني يسلم في طابع مالك كرسل أمالك رمسل 75,000 lands of our ɛni ba ma ko vɛni ni turu vɛni ni position nana yɛrɛ yɛrɛ na ni bire yi ɛna na jɛ ɔna na bire ɛna na jɛ efa kusa na ɛna jɛ isi pa kɔnɔ ma kɛ ni naa kee kan la ilaha illallah allahu akbar daa sɛbɛn ni one hundred thousand saafu ɛna na koko koko nyɛ ma ka saafu anara yɛrɛ na ɛfɛ ni ɛna ne one hundred thousand ɛna ne bana duba bana an kuma yɛ kaa duba ɔdɛ wɔn ne saba bɛɛ yi ma yi jɛ ɛna ɛduba ɛkɔ ɛsɔwɔ de toro wɔ pɛn an kuma yɛ kaa duba ɔdɛ wɔn ne saba sabu kɔɛ ne nana alɛma bɛ kutu bɔ kɛnɛ ne ɛn one hundred thousand sɛ ɛfɛ nɔnɔ ọ̀dì nyẹ́nyẹ́rẹ́ nìmi bá náà mi tasbí ìhù yóò mọ̀rí rírọ́ kiri ní kàkà yìí ọ̀ jẹ́ náà bóyìí ọmọlọ náà sí ní kẹsìkú ìwé ìwé ọmọ ìgbìmọ̀ yìí lè ní ẹ̀yẹ máa lè tẹ̀rẹ̀ one hundred thousand salt one hundred thousand lines line ọ̀nyá náà yẹ ẹ̀yẹ yẹ ẹ̀yẹ ní ní màláìkì nìyí náà. na kàákà yìí tẹsibí ọ̀yìn mọ̀ yìí ni ọmọ yẹn náà mẹ́ ọmọ ìyẹn náà rẹ̀ náà mẹ́ lókè ọtí ni ẹgbẹ́ yẹn lùbọ́n náà jẹ́ wúni ẹgbẹ́ lẹ́kùn.

omuri ya masizo na mwe ya kwa ehe biba matodo wa usu omuri ya malaika ne na omuri ya kare ya na ane na arashi tamama ne kara na arashi so omuri kenana isabbihuna eh amo nini omuri ya nde asuga yo e omuri hini wa bi that's how we omuri fefele ويستكثرون للذين آمنوا دي أبوي جي بي نانا داون يا زيد من تو مولي انا الصلاه عليه ان هم صلاه ويستكثرون للذين آمنوا آية ما معك يا ما وانا ردول لي دجو ورجو بابك سامي وري بابك اه يا زيد من تو مولي كو مولي dòkó omori rẹ̀ ẹ̀nà iná àṣìbì mọ̀láìkà kò í kì í rè yọ aṣọ́ra ni mọ̀láìkà kò í kì í rè yọ kàfúkọ ní ìmọ̀ kàfúkọ ọdún tó omori yìí o kàfúkọ ọdún kọ̀rọ̀ ààrùn. ويستغفرون للذين آمنوا إن جئت ذكر ده يا كاكاي ربنا وسيت كل شيء رحمة وعلما إيه ومري أيام باو ọ̀rọ̀ yíya àwọn akára àbúsà sálọ̀ fọ̀sẹ̀fúnlẹ̀ lẹ́bí na tábú náwọ́wà jẹ́ ire rẹ̀ ya káyọ mórí màláṣẹ̀ náà káyọ mórí kẹwọ́ mórí fọ̀sẹ̀fúnlẹ̀ lẹ́bí na tábú

na láìpẹ́ ní ká àmàdúrà òkú òmúlì rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ́ pípẹ́ òmúlì ká yẹ ha wà ní ma nà nínú tó òmúlì ẹ̀ náà má bá ọ ha wá hó ló eré jẹ hànàmà ẹ jẹ ti rẹ kẹmẹ bẹ́ẹ̀ rẹ̀ yà á kà á kà yẹ rọ̀bánà wà àbẹ̀kẹ́lẹ̀ jẹ́ náà tẹ adìrin جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم ربنا يوم ليا وأدخلهم جنات عدن سواتنا الجنة ما هي عدن التي وعدتهم ọmọbọka títa na ezuwa wọ́n máa sọ̀lá àmì àbáyìí àtàlẹ̀ ẹ̀nẹ́bà àdìdì bìrẹ̀tẹ̀rẹ̀ iná dẹ̀ nìyí وأزواجهم أتسلمي وذرياتهم أتجلمي إنك أنت العزيز الحكيم إيوه مريا وابن كفانا إيوه أبدي وقهم السيئات إيوه مريا هاوه مريا أقوي نمي وقهم السيئات نمي تفسير يا أنا أذكر مريا هاوه مريا أويا أقوي نمي أويا ما أنا لنا هاوه مريا أو مريا ما هو مريا

agbóhùn náà sọ àdẹ̀rẹ̀ ní ọgbọ́n àwọn obìnrin lọ́tún tó yẹ wá fún ìdẹ́ ìdí máa ṣe kókó mẹ́ta iná kanabọ anagẹ́ àwọn àmàbà lọ́tún tó ni àlọ́ ọmọ ìràgún ọ̀nà òmòrí yìí òmòrí yìí àfìràgọ́nà òmòrí yìí àmì àfẹ̀màláìkàn àmàsàlátù yìí àníbìràgọ́nà lóòmòrí yìí ọ̀nà màláìkàn dọ́là àmàsàlátù ìràgọ́nà ọmọbọ̀ta lóòmòrí yìí tọ́wọ́ ká ìràgọ́nà ọkà yìí ọmàsàlátù yìí àníbìràgọ́nà

náà mo rí ẹ̀rẹ́ káyọ ànábíà ìkàyẹ ọ̀nà rẹ̀ màsà láti yìí ẹbá wa kààtọ̀ ọ̀nà bí fẹ́ mo rí ẹ̀ka káyẹ kúzmínà àmúwá mihim sọ́dọ́kọ̀tà تطهرهم وتذكيهم بها وصل عليهم إن صلاتك إن صلاتك سكن لهم والله سميع عليم خذ من أموالهم صدقة ẹwọ́n tó mọ̀ ní síhù ní gbẹ̀lẹ̀ ní síhù ní kẹhẹ́ ní gbẹ̀lẹ̀ ní lọ́ọ̀fẹ́ sábàkà ọ̀rọ̀ zaka tó tọ̀ hẹ́rọ̀ mọ̀ tó lẹ̀ kéhìn bí ha ló wá sí níwá sí níwá ọ̀rẹ́ mọ̀ wọ́n sọ́lẹ̀ alẹ́ ìhù ló wá mọ̀sálàfù yìí wá. ìjọ mọ̀ ní ẹ̀káyọ̀ tó mọ̀ kọ̀nà lẹ́ mọ̀sálàfù yìí wọ́n sọ́lẹ̀ alẹ́ ìhù

kẹlẹ ohun tó mọ̀rí lókè wọn tó mọ̀rí lóṣàǹkẹ wọn tó mọ̀rí náà wọ́n màsálàtù yọ ọmọ nìyàn ya rasulallah sọ́lẹ̀ ànàzọ́ lóṣà wọ́n kàn náà kẹ́ ìfẹ́ àfẹ́lẹ̀ fún ọmọ mọ̀rí àfúwọ̀ ó fà ohun tó mọ̀rí àwọn ọmọ ìyẹ́ ìlú náà láti yẹ lọ́wọ́ ya rasulallah sọ́lẹ̀ ànàzọ́ màsálàtù yọ ọmọ don tó mori lọ́ka kaye sallallahu alayki wa ala sawtiki don tó mori lọ́ka ye o mori ọmọ bọ nyaya ń ba yóò lọ́ọ̀rẹ́ nyaya ń ba yóò wa. sallallahu alayki wa ala sawtiki don tó mori kúkú ma salatu yọ́ni àpamani. Allah ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيفك انتقامك جبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر انظر كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واسرد خذلان من أراد أن يخافلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدنا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهب عليهم ولا تؤذن فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت من المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما ملكا كبيرا يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعا على السرائر والدمائر والهواجر والخواطر لا يعزب عنك شيء أسألك فائده من فيدة فضلك وقبضة من نور سلطانك وأنسا وفرجا من بهر كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر بأعيننا وتغنينا أسأل غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فبذلك واقفون ولجودك الواسع المعروف منتظرنا يا كريم يا رهيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا وإياكنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان إنها ساءت مستقر مقامة ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وزيادة علم وزيادة رزق وألهم بالصالحين فعل لما يريده وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم